very soon he's going to hit you with that hand. That's right. Those are the signs that you, you have to you mm. have hmm. to be careful. But what, what I find interesting though is um, when a man is courting, mm. like we say, when he's chasing mm. a woman, he's a very nice person, takes her out for dinner. Hmm all those niceties. We pretend those, a lot. Uh, is that what it is? It's pretense. By the time he now has, <laughs> by the time he's given the, the master key, in other words, yes. by the time he gets married, mm. then he turns the woman into a punching bag. Uh, see, I, it's, marriage is not an easy thing. Mm. It will get easier for you when you have your friend mm. as your spouse. Yes. And when I'm saying your friend, I mean it. It, your friend will be that person that even when your soup yeah. is too salty, mm. it, it, there's a way he's going to tell you. That's right. Mm. He won't he won't throw the, the stew at you. Yeah. He yeah. won't mm. throw the rice at you. Mm. If it's burnt, yeah. there's a way he's going to tell you. If even if you don't know how to cook, there's a way he will try to patch things up that look, my dear, I know you can get better. I've I've I've, I've seen husbands who mm. sent you know, their wives to Christian schools mm. for them to get better. So I, I, think this thing we we really have to thank God. Even it, it got the attention of the federal government, you know, because the the the, the minister of women affairs, you know, I think they've taken charge of um, I think the, the, the children, yeah. you know, from that relationship now. But it, it's just to send a signal that the home is in trouble. Mm. Now, finally, before we leave this talking point, in recent times, especially in the past uh, couple of years, uh, uh the spate of domestic violence has uh, suddenly increased. Mm. In, our, in, our, days and in our parents' days, you know, it was like, my lord, you know, and then the husband will think twice before raising his hand to beat his wife. That has changed. In, in, those days, what do you think is responsible? You know, we also have women who who always who always tell you that it is the right you have that I, I have. Mm. Um, the two holy books, mm. you know, that we use so well in this country, Bible and the Quran, talk about submission. Mm. Submission does not mean servitude, however, mm. Mm. but where you have a relationship where the husband and the wife, when one is hot, the other one is hot, mm. and you, it will always get to that boiling point and it's it's funny that it's the women men always expect to succumb yeah. and i say it it's not always it's not it shouldn't be like that it shouldn't even though you have some situations whereby somebody is always the aggressor it might be the woman that they are, that they, that's the aggressor mm. and the man does not know any other thing to do yeah. than to subdue That look màá pa ẹnu ilé ilé ni and all those all those mm, things mm. and i think that is the problem because you you equate yourself in the house as equal yes you are supposed to be equals mm. but when you have problems somebody should be up there the other one should be down mm. i'm not saying the woman should be the one you know that should always koto like that mm. these days you can't tell these young ladies to kneel down for their husbands though mm. they do that when they are doing the the the ceremony mm. you know kunle fọkọ ẹ gbomi sọkọ ẹ lẹnu that will be the first and the last time <laughs> <laughs> it's going to happen you know because of hmm. modernity or modernization yeah. we've thrown many of these things away it does not mean that when a woman is even kneeling down for you you won't still beat that woman mm. if you have a drunk husband who will always come back like that you know who is not sober enough mm. to even come home and hug the wife it's difficult for some some husband for some husband to even say my wife i love you mm. because that love is not there look at it now this same man that we're talking about mm. has another wife somewhere somewhere maybe well, that's maybe that's even the cause mm. of well, the beatings the holy book says uh, uh, wives submit to your uh, husbands and uh, it's a symbiotic thing when it, it also says that the husband should, should love to love yes it's a form of submission It it is. Because if you if you if you <laughs> if, you, if you don't submit, you cannot love. If you love your wife, you can mm. go to the kitchen mm. when you feel she's sick. Yeah, yeah. And be the cook for the night or even for the week. But it's difficult for many people because of this. I don't know. I think the ego is in us is just mm. natural, but we need to kill it. We, we have a first caller on the line. Hello, good morning. Hello, good morning. Hello, good morning. Uh, hello? hello? Morning, sir. yeah, I'm with you. Yeah, I'm go- with Who are we speaking with? Uh, the network is not too good over there. Maybe it needs uh, to change change location. You might need to change your location. The, the, net no the, no. Mm, that's it. Right. Labour gives federal government 21 days to end varsity unions strikes. That's the Nigeria Labour Congress urging the federal government to resolve the ongoing strikes uh, by the Academic Staff Union of Universities, ASU, Non-Academic Staff Union of Educational and Associated Institutions, NASU, Senior Staff Association of Nigerian Universities, and National Association of and Technologies. Now, um, why has the government over the years been unable to put this uh, uh, intermittent uh, and protracted strikes and other industrial actions in Nigeria's public tertiary education system to bed. Now, in some other climb, this issue should be a low hanging fruit for a serious and committed administration. Now, it's about two months that this current crisis began, and yet governance goes on as if it is not. Uh, it's not their concern. Is it that we don't have the resources to overcome the demands of our sue? Do they really or, care? Or government believes the agitators in, the acad- in academia are merely being unreasonable with their demands. Now, two months on, and students are roaming the streets aimlessly, and yet we expect to produce quality leaders of tomorrow. Something. Uh, um, you, you use two words: commitment and seriousness. Mm. These these these two things are missing mm. because the administrators of of the education sector yeah. are not. Uh, are not stakeholders. Mm. Let me let me use that. They are not stakeholders. Mm. If you, if they are holding any stake at all, yeah, it will be that maybe they they, they have children, yeah, who are benefiting from the system, mm. or they have cousins, hmm. or somebody they know, neighbors, hmm. their friends, children, and all that. But go hmm. and find out even from the level of the palm sex directors in the ministries Mm. Where are uh, uh, they, the, a director in a ministry, federal or even state, asks for where their children are, the mm. school they are attending. You won't find them in government schools. Mm. You won't. Maybe if any of them you, you want to have them, you find them at those federal colleges mm. where you have children of the elite because they don't want their children to mix with the rest. Yeah. So when now we are talking about strikes now many of them who even have their children in nigeria mm. in the mm. universities mm. they are in private universities where mm. lectures are going on that's right so when asu is coming to a table round or square table to talk to them they can they, they can decide to get up and walk away like the mm. minister did Me and Tony Cornets, London girls and phonetics. Me and Tony Cornets, Ghana girls and jollof. Oh yeah, wait. What were you saying the other day on FaceTime? I don't catch you today, today don't waste time. Oh yeah, slow man, girl I wanna bust a rhyme. When I take you to Josie, Monday to Sunday na baseline. I wanna poke you like Pokemon. I wanna pack you like Pac-Man. Oh Lord, this girl go kill the person. Yeah. Forget about Fatima, yeah. She wanna roll with a Fatima, yeah. Waiting this sugar that is go cause yeah. Oh, uh, body on te te te, on te te, booty on te te te, on te te. Wake up and leave, leave, leave. Party on na na na, oh, party on te te te, on te party on che che che. Wake up and leave leave leave. Party on nine nine nine. Yeah. Baby girl, let me go be and you. Make you feel Man so tight around you till the morning light. Baby girl, let me go be and you. Make you feel alright. Man so tight around you. Prince Lassie. Eh? Follow me, follow me, follow me. Let me say, jam it, jam it like a rubber dog style. Jam eh. it, jam it like a rubber dog style. Jam eh. it, jam it like a rubber dog. What me say, jam it, jam it like a rubber dog style. yóò máa yìn. Oh, ìwọ nìkan lèmi yóò máa gbéga. Oh, torí ìwọ nìkan làlágbà wí. Oh, Jésù o ṣé olúwa mi. You're the king of mighty God, I give praise to mighty man. Títí ayérayé o ìwọ lèmi yóò máa yìn. Mímọ́ mímọ́ mímọ́ mo gbé ọ̀gá o. Lórí ayé mi, lórí iṣẹ́ mi, o o o. Bàbá o ṣé o torí pé. Ọ̀tá ń sáré pé níbo ni màá gbọ́rọ̀ mi gbà láyé. Níbo ni màá gbọ́rọ̀ mi gbà. Ìgbà tán kó balança pouco Your body they do me something. You know be smart thing. Uh, say they do me something. Your body they scatter my dada. Baby girl, you they do me strong thing. Yeah, no long thing. Yeah, baby break up your back. Ooh, ah, just like that. Baby break up your back. Ooh, ah, just like that. Say make you break up your back. Ooh, ah, just like that. Baby break up your back. Ooh. Ah, just like that. Say, make I tell you the issue, issue, issue. Say, make I tell you I did miss you, miss you, miss you. See, I wanna take over. See, I no go change over. Yesterday I get a hangover. <laughs> In my Range Rover. Yeah, say, make I tell you something, something. Your body, they do me something. You know, be smart thing say they do me something. Your body they scatter my dada. Baby girl, they do me strong thing. Yeah, no long thing. Yeah, baby break up your back. Ooh, ah, just like that. Baby break up your back. Ooh, ah, just like that. Say make you break up your back. Ooh, ah, just like that. Baby break up your back. Ooh. Ah, just like that. Just like that, just like that. She wine for the boy, she a broke off her back. Say just like that, just like that. Boom. Mega super giving you back to back. Hey, salut, salut, jolie, jolie. Comment ça va? I want to love you, only you. You make me do the things I do. I want to love you. Again enough, yeah. Eh, Makachuku, baby, again enough, yeah. Eh, I will give you times for uh, anything you want. I will give you times for you. Ah, so beautiful. Ooh, ah, I feel it coming. Yeah, baby, break up your back. Ooh. Ah, just like that. Baby, break up your back. Ooh. Ah, just like that. Say make you break up your back. Ooh. Ah, just like that. Baby, break up your back. Ooh. Ah, just like that. Oh, baby, make you know. I wanna let you know that because of you, I take it over. I wanna let you know that. Big Smosa. King Jagger. I bring out the best in you. Tell me who's vexing you, girl. Anybody be stressing you, yeah. Baby girl, can't you see it's the best in you? All night, girl, I wanna rest in you made a the of night who's texting you. He only wants sex with you. It's sex with you. Baby girl, I bring out the best in you. I bring out the best in you. Never make love, girl, unless it's you every hour, never want less of you. Girl, I promise that me and my ex are true. Never gonna mess with you. Just tell me the middle of the night, baby girl, who's next to you? Be the sky, baby girl, is so blue. The sun's gonna shine on say murder she wrote. Me a up say she fit stay afloat. Me a ah, she thinks I'm a joke. The girl want swim for the boat. Me say she smoke for a choke. The girl want whoop for a joke. Anna say murder she wrote. The girl want swim for the boat. Say la. Row your boat gently down the stream. Don't you know, no, you know about say life is just a dream. Say row, row, row your boat gently down the stream. Don't you know, no, you know about life is just a dream, girl. girl, you Baby girl, I bring out the best in you. I bring out the best in you. I bring out the best in you. Never make love, girl, I'm gonna mess with you. Never want mess. Just tell me the middle of the night, baby girl, do mess with you. Say, baby girl, it's so. lọ́dọ̀ tiwa. Fresh FM lórúkọ rẹ̀ yìí oh. jẹ́ wọ́n lanu wọn táwọn yòókù sí irú ẹ̀ gan-an ni wọ́n lanu wọn táwọn yòókù. ọkàn ń bọ̀yà ìjẹsùn kó ló ní sẹ́rẹ́ Fresh FM yẹn nìkan máa lómi kó tó bá jẹ́ tètò tó ń kọ́ ni lọ́gbọ́n àwẹ́ o orin àgbọ̀dúnú tó jẹ́ ti ń gbèsè gan-an ni oh. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ kò lẹ́jà ń bà kan ni. bẹ́ẹ̀ ni o polówó polówó ọjà. one oh five point nine máa ní Fresh FM mo fò lókè téńté. Fresh FM one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. a benefits. Go down for your man, cause she a physically fit. You know, my girl, she dey behind me like we. Me never gonna share with anyone. My baby dance to the lagwaja. Make I take you to Babalada. Iva Iva, oh baby Iva Iva. Baby you too sweet, Iva Jaba. My baby dance to the lagwaja. Oh, make I take you to Babalada. Say love is a beautiful thing. Can you dey cool my temper? Love is a wonderful tender feeling. You dey give me ginger. Love, So baby dance, dance, dance. Everything in your eyes they give me life. Oh, oh. Make I give you love thanks. Oh, what you say? Hey. Eh? Yeah. money, cause the money tough bullshit was. I ain't got no time. My granny job, I know for me. Don't you ever, ever feel like good on me. I ain't got no time. Remember, time is money 247. I did put in, boy. I ain't got no time. Cause if he ain't making money, then you know he ain't yeah, making sense. I ain't got no time. You sit down for VIP, gonna do like saying that you bring everybody. I ain't got no time. You are hitting on your homie, You want to draw for me, bunny, and she come here. I ain't got no time. My man, you are, be the, you are meant to be competitive with the homie. My no man, time. let me be your godfather. My contract is come overseas. I ain't got no time. You are calling for a figure, you better let the figure start from six. I ain't got no time. I am busy saving money. Oh my brother, you can better. I ain't got no time. Say you know go join the crackers all the join the wagon of people they pray. I ain't got no time. Because you are getting big, I need to quickly take you to that place.

turn up, oh yeah. Oh yeah, dance for me, yo, oh, Joe baby. Ah yeah, oh energy, scatter body, yo, oh, go crazy. Ah, I want to spend money. Tani go fella to suck me no. She don't know say one day man go blow. Life now one by one or two by two. My body, no worry, your time go show. Alaye, double your hustle, No time for party, no time for party. Alaye, double your hustle, double your hustle. No time for party, party, party. Yeah. my eyes don't see, but my eyes don't see, you know go now.

Mine harvest with them alubarica. Now then they find me for America. On my land nine kilometer. They want to know my speedometer. From from from nobody, yeah. nobody to somebody, yeah. somebody. Go tell mommy, yeah. go tell daddy, yeah. say the boy don't be man. Nobody will be stop God plans. So because I want missing money, they find me. Yeah. Money they find me. Yeah. Ah, up a way back then when the moon went what it uh, ah. Morning down night I go call a new duka Nobody helps and nobody knows Said the poor boy will ever make waves They dream about girls and I dream about Forbes Now I seem weak in it before my god ah. I write P dad and I write P mom Brook boy got raised all thanks to my god uh. This boy, nothing lost James to you are the number one boss Everything on me, the ghetto people and us. Oh Olua bless me, put money in me purse. Anywhere we go, they want to know us. The money full bank and the full bus. Even up God, they call me S-Bus. The suffer good, I'm on nothing with us. Money they find me, yeah. Money they find me, yeah. Money they find me, yeah. Money they find me, yeah. move higher. What I kill it now, bumbada. Back in the days they say I too One nigga wanna a ah. shot collar. Oh una sabu walk before I know they similar. Now my son I more done dada. He Before, before these people, they no send me. Before I'm drop, all who no guts, no glory. And every other thing I put on history. Hit the everyday with a flex. Every day I'm not left, I'm a mega test. And I pass the last, I ain't back at first. I'm money, I am in my money, but my past. I'm money, it, I tell them my money, but my breath. Hey, money they find me, yeah. Money they find me, yeah. Money they find me, yeah. Money they call me, yeah. Money they call me, yeah they call me. they. got to lose, see I'm shining, oh, babe. See ya, fight figure, bumps it over jaw. I salute to your mama. Right over you like piranha, nah, nah. abẹ́lẹ́dá mi sọ̀rọ̀ ṣèbí lọ́la. the man of the year. Enemies, hello, do bale. See this me so, I don't like wahala. Anything with them young, now them won't palava. Because Oluwa don't bless my hustle. Now the reason I dey flex my muscle. Monday to Sunday, moving power. You ain't talk the money, just got it go. Oh. Oluwa ló ṣe yí o, oh. mo fi Make you scream it ah, God don't bless my hustle. See me now as I dey flex my muscle. Enemies come, they start to dey crumble. Enemies go mind, I go love to sample you. If you take a few, they look so fresh. Blow my mind, I go love to handle you. Eh. Breaking up the knobs and bringing the hot beats. Hot, hot beats. You're now in tune with People's Choice DJ New. say, saw this girl from a distance. distance. She find out with a cute smile and a big yash. I'm sure she's an Afghan. Afghan. I say no time to the check time as a sharp guy, so I ginger the swagger. swagger. I say, baby girl, let me go straight to the point. See me, I feel die for your matter. Oh, I'm a big guy, oh, that be landline. Only for me to undo, I, ah, I need a lifeline. Nigga, Timo, undo left. Timo, sample, oh, I never knew you are a bad guy. Who's your daddy? Oh, the Yagi. The you undo me magic. She say I'm a big man in a cool body. My name should be small but mighty. Oh yeah, mommy, you they look good. If you no go mind, I go love to sample you. Take up, you they look so fresh. Blow my mind, I go love to handle you. Oh yeah, mommy, you they look good. If you no go mind, I go love to sample you. If you take off, you they look so fresh. In my mind, I go love to handle you. Ah, all the way to Tamale. Hey. Eh. Mommy, they look good. If you don't go mad, I go love to sample. If you take off, you look so fresh. Blow my mind, I go love to handle. Anything we me I like to touch. Anything we ask, anything we ask, me I like to touch. Ah, anything we me I like to touch. Ah, you don't know. Everywhere I go, them they help me feel it. boy. come through with my whole team. When we pull up in the place, no doubt. Now fight talk, no the party walk. Me I can shout. If you can't fit in, oh yeah, stand up. One flex muscle, bounce out. Fine boy with the trenches, street out. Yeah, Malo wow. Young boy get sneered, they may call me Baba. Oh. I can buy more drinks, cause say woo. Catfish, shook say isewu. Oh, yeah, more. I did para. I'm a sponge tonight, oh, Gara. If you come with your friend, Najara, I don't pay for sex, me. I like to touch anything where I see. Anything where I see. Me, I like to touch anything where I see. Ah, anything where I see. Me, I like to touch anything where I see. Ah, anything where I see. Me, I like to touch. You don't know who I be. Yeah. You don't know who I be. Jamba. Oh yeah, verse 2, make her elevate. All the babes don't go, quarter past two. What you boys go do to penetrate? I don't know, so I say, make I ask you. I don't hide, I did see double trouble. Make you no fumble, cause I humble. It may cause trouble, and you're the caller. I'm a ballet, Jerry, I rumble. But I still, you can call me your homie. Tomorrow, Rajo, hold me. Know the form like say you don't know me. Everything where you yarn, a story. I love about beau moyen. Cosy champagne, my moyen. Let me rude boy, papa, yeah, yeah. Let me spider. Me yeah, like you touch anything where I see. Anything where ah, I see. Ah, me yeah, like you touch anything where I see. anything where I see. Me yeah, like you touch anything where I see. anything where I see. Me yeah, like you touch. You don't know what. You don't know what. Osare, sare, ologba. fina ìyálẹ̀ owó ọmọ àlè orí bá ṣe ó ṣàṣe ọmọ ọlọ́pẹ́ jayé ẹ lọ ó sáré sáré ó lọ kàwé ó fina owó ọmọ àlè orí bá ṣe ó fàṣẹ ọmọ ọlọ́pẹ́ jayé ẹ lọ. everyday na only o happy owó wa tó pọ̀ everyday na only o happy o happy yeah everyday na only o happy owó wa tó pọ̀. boys don't do. I could pay, say, say, now one life today, I'm a oh, year, could be double. I'm a to us, we are Kobabu. One life today, I'm a oh, year, could be double. I'm a to us, we are Kobabu. Now we the body of the sexy ladies. Ah, now we the body, the most beautiful ladies. Oh, no, naughty, no, naughty, no, no. Every damn day, me and my goose. We they spend money like a politician. But more anytime we they for a groove. We they set up money competition. Every damn day, me and my go. We they spend money like a politician. I'm on time we they fall group. We they set up money competition. Every day, only. Oh, I peace. Oh, oh, I toast. So. Every day, only. Oh, I peace. So, I peace. Yeah, I've been in peace. You know when we hand tally. They say show gun, it's a damn habit. We no struggle to collect best status. Best class, no be who collect extra shit. Give ladies ecstasy with our expertise. We call it shots for them, no they get service. When we come out London, we go check Paris. I they smell envy, I detect malice. I don't care lifestyle, you go feel lavish. Foreign girls in my house, I they learn Spanish. And the French girl tell me, show my pet Gladys. I they scope on my let some bread vanish. But no be strain on my pocket, cause we less famished. Ladies love make man, and we established. Then they come find us like we have bodies. Yeah, we drop our bubble if it's wet galish. We came through in that Mercedes. Mama, look at how we made it. Hey, they let you look on some ladies. Yeah, we they turn up on the daily. Uh, we came through in that Mercedes. Hey, mama, look at how we made it. Yeah, they let you look on some ladies. Yeah, we they turn up on the daily. It's how I walk up. Uh, yeah, self talk. <laughs> yeah, it's how I walk up. Uh, yeah, self talk. Uh, yeah, it's how I walk up. Could have been in chambers. No regrets, this one they pay pass. We get the drive, we get all the papers. Trust nobody, real niggas stay scarce. This my party, why you want to get crash? You the copy cutter, you done the claim rise. Cause you know, say that one are the main cash. You be army rubber, your people they size. Riches and manners, cash and etiquette. Mature money, and I ain't even ready yet. Taught me to bounce back and those unexpected victories that taught me never to give up. Nourish and energize your kids with Milo Active Go to help them succeed in sports because the great it's the learning sports they keep for life. Milo, energy to go further. Milo! Table time! Table time! Uh-uh! ga o kò lè ṣàì má fọwọ́ pọmọ rẹ lára gbogbo gbà. Hmm, ọ̀rẹ́ mi ṣé ò rárọ ọmọ mi ni ṣé ò rántí wípé gbogbo ara ẹ̀ ló sún tẹ́lẹ̀ torí ìlédìí àtòoru ṣùgbọ́n látìgbà tí mo ti ṣàwárí baby tributan lára ọmọ mi ti ń jọ̀lọ̀ bẹ́ẹ̀ ló ń dán kò sì sóhun tó ń jára sísún tabóoru mọ́. mo rántí lóòótọ́ ni ẹ túbọ̀ ṣàlàyé nípa baby tributan fún mi. apilẹ̀ṣẹ̀ baby tributan gẹ́gẹ́ bí àkọ́ṣe òògùn fún àwọn ọmọdé tó jọ̀lọ̀ fún ìdáàbòbò àti láti gbógun ti ara sísún látàrí lílo ìlédìí tàbóoru lo baby tributan lónìí kò sì ṣàwárí àṣírí àwọn ọmọdé tó jọ̀lọ̀ baby triple ní èròjà clotrimazole àti istamol nínú rẹ̀ ẹ rí i dájú wípé ẹ̀ka ìwé pélébé tó wà nínú pálí Tributan ní gbogbo ìgbà Tributan iléeṣẹ́ fifteen healthcare plc ló ń ṣe é. Tributan. zazuzem kó tú wá zẹ. ìlú ìbàdàn máa gba omi lẹ́ngbẹ̀ẹ́ èèyàn lálejò lọ́jọ́ kìíní oṣù karùn-ún may one ọdún tá a wà nínú rẹ̀ yìí bí wòlíì thirty three ten àti àwọn ìràwọ̀ òṣèré olórin àti adẹ́rìnpa òṣónú yóò ṣe máa gbé wa tura àbáyé pẹ̀lú ètò tá a pè ní wòlíì thirty three ten richard oh my jessica àkọ́kọ́ ọrú rẹ̀ rẹ́ o nílùú ìbàdàn wọ́n pàdé àwọn ìràwọ̀ lẹ́ka múlùdùn bíi dr yinka ayefẹlẹ mon wòlíì àgbà jaye kuti jigan bàbá ọjà yomi fashlanso dàmọ́lá Bọ́lá Ọlátúnjí Boys Ọlọ́run Dáre Another Level Remote The Nepa Boys Kosoflex Pétérù General Ola, tó ń ti àwọn ọ̀jìmì oní talent láwùjọ mìíràn Dr Freak àti Rapping Daddy ló máa darí gbogbo ètò Gbọ̀ngànlá Jogo Center Liberty Road Ìbàdàn ló ti máa wáyè báwọn tíkẹ́ẹ̀tì ṣe wà rè o regular two k VIP ten k tables three hundred k àti five hundred k ẹ lè rí tíkẹ́ẹ̀tì rà ní BBT Lounge Palms Mall Ìbàdàn tàbí Ọ̀fadà Kitchen Àwọlọ́wọ́ Avenue Bódìjà Ìbàdàn ẹ pè zero eight one one six three four three two nine six seven wòlíì thirty three ten recharge. oh my jessica ní may one ní gbọ̀ngàn ńlá jọ́gọ̀ ó máa lẹ́tìkẹ́. títí i'm leaving now. okay mommy bye bye. Eh, eh, make sure you use this hypo bleach sachet to wash all the clothes clean the bathroom mop the floors and. Uh... Uh-uh, me one sachet for all this plenty work? Huh? See you! This new Hyperbleach 200ml bigger sachet will help you do more. Yes, sir! Introducing the Hyperbleach 200ml bigger sachet, the bigger sachet you've been waiting for. Now you can do more disinfecting, whitening, and cleaning for just 100 naira. The new 200 ml Hypo Bleach Sachet is available in all stores. Mmm, bigger 200 ml Hypo Sachet to do more housework. Hypo go Hypo! Ibadan Kini Fresh FM nìbàdàn. o ọ̀ ń dáwọ̀ mo tún ti rí kan nù kọ́kọ́rọ́ tó bẹ yín ajájẹ́ ní banana republic o. ṣáàwó lára àwọn karanjágbé ìṣòro tí ń dà wọ́n láàmú ń bẹ̀. ẹ yòó táyé wọn fi ṣá málámálá. ó ṣe tí ìgbésí ayé fi di rúdurùdu. Hmm. tọrọ ajé wọn fi fi ìdíjálẹ̀ pa. ó mà ṣe o. tí ìwà ajẹgúdújẹrá fi di mọ́líkì sí tọmọdé àtàgbà ìlú lára. Hmm, hmm. tinú ẹ̀lẹ́ntìrì kì í fi ń ṣe hàn dandan. tá a tún lépo rọ̀bì tá ò ní rìfáìn nari tá a fi fọ tá a wá ń kó epo lọ fọ nílẹ̀ òkèrè tí wọ́n ń da padà wá bá wa lọ́wọ́n nílé òrófó wọn ò ní epo kankan ní India o bẹ́ẹ̀ rìfáínárì ọgbọ̀n thirty refineries ni wọ́n ní bẹ̀ hmm. àmọ́ ní Banana Republic tí wọ́n ti ní epo jaburata rìfáínárì mẹ́ta péré ni wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta gan bẹ́ẹ̀ pa wọ́n pọ̀ kò tó kan mọ́ báyìí òrófó the dilemmas of a country nìyẹn of circumstances ah, ah. àwọn accidental leaders. náà náà. láti nineteen sixty ní banana republic ti ń gbé iṣẹ́ dókítà fún kápẹ́ńtà. nǹkan bàjẹ́. àwọn èèyàn tí ò láéláé rò páwọn ó dépò àṣẹ. ẹnyo. àwọn ni wọ́n ń ṣàárẹ̀ lé wọn lórí láti gba ìgbòmìnira o. people without vision. Uh. people without blueprint. ó ṣe. àwọn olórí wọn kì í prepare fún iṣẹ́ ìṣàkóso kí wọ́n tó dórí àlééfà. ìyẹn terrible. bóyá òun ló sì fà á. tí ààrẹ afọ́kèémù ìlú àwọn alágbára mọ́mẹ́rò fi pé orílẹ̀-èdè yín ní shithole. nígbà tí ìkejì ẹ̀ náà nílùú ọlọ́bàbìnrin ó sọ̀rọ̀. kí ló ń tún sọ. ó ní that country is fantastically corrupt. Ah. wọ́n tún pe ààrẹ tiyín ní lifeless president. again. wọ́n ní mr kògbérégbè òṣà pàápàá kankan. Ah. ṣé kì í kúkú ṣẹ̀bi àwọn aláyọnusọ ara bí o. àwọn kọ́ o. bí kì í bá ṣẹ̀bi aṣọ ọ̀nà tó fetí ìyá ẹ̀ gbọ́ ọ̀rọ̀ burúkú. ọmọ ṣe o. torí pé lẹ́yìn ọdún méjìdínlọ́gọ́ta fifty eight years. ẹyọ. tẹ́ ẹ ti gba òmìnira. Mm. àgbọ̀nrín republic. Ah. òní yín ò fi bẹ́ẹ̀ ni. gbogbo ayé ti súnmọ́ wájú tán po. wọ́n ń bọ̀. ṣùgbọ́n orílẹ̀-èdè àjọ ni ò tí kúrò ní nineteenth century. Mm. you keep doing same thing same way. sẹ́ẹ̀mù ni. ṣé ẹ ti gbàgbé ọ̀rọ̀ jọ̀gbọ́n Albert Einstein. kí ló sọ o. tó sọ pé definition of insanity. ẹ̀yọ̀. is doing same thing over and over again. again. but expecting different results. ìtumọ̀ o. ìtumọ̀ ọ̀rọ̀ jọ̀gbọ́n ni pé. Hmm. ayírí tàbí alágànná èèyàn nìkan ni máa ń ṣe nǹkan tiẹ̀ bákan náà ní gbogbo ìgbà. ẹni ẹlẹ́ni. tí ó sì máa retí àyípadà rere kò lè ṣẹlẹ̀ òrófò mọ̀ndàún. ìbáṣepẹ́ báwọn orílẹ̀-èdè tá a jọ gbòmìnira lásìkò kan náà ṣe ń ṣe nǹkan tí wọ́n rèé tí wọ́n ń ṣe nǹkan tí wọ́n rádaràda bí ìkómọ dìdìrìn tí wọ́n ṣe nú òjò. ó ga o. ṣé bí àwùjọ tí wọ́n ó ṣe rójú ló ṣe rójú yìí. láíláí. àbí nígbà tí Singapore gba òmìnira ní 1965. ẹ o. torílẹ̀-èdè Banana Republic gba tiẹ̀ 1960. kò jìnnà. bẹ́ẹ̀ kí wọ́n sì tó gbòmìnira ni wọ́n ti ṣàwárí epo ń tiwọn o. ọ̀dà bẹ́ẹ̀. tí wọ́n ní gbogbo ògbà yẹn òrófó ńṣe hmm. làwọn ará Singapore ń wo Banana Republic bíi bàbá tó jayé jù Big Brother wọ́n ń wò wọ́n bíi Big Brother Africa ni o àmọ́ nílẹ̀ tòní tó máa ń kọ́ òróró bàbá àgbà káfàtà lórílẹ̀‐èdè Singapore jẹ́ fún Banana Republic o nǹkan ti ṣéǹjì ní Singapore eh. tá a fọdún márùn-ún gba òmìnira ṣáájú wọn nìyẹn o eh. discipline of the highest order ni wọ́n fi ń ṣe nǹkan tí wọ́n ń bẹ̀ tónítóní ni gbogbo ìlú wọn mọ́ o ẹ wá wo wo pápákọ̀ òfurufú Singapore bó ṣe dàbí paradísì orí ilẹ̀ ayérayé o àpapọ̀ káràkátà ọrọ̀ òjijì kí ìwọ́dùn kò mí ó gbóná. Fresh FM ti dára bàbá àyùká o. Fresh one oh five point nine àwa gangan làgbáyé mọ́ka rédíò ẹlẹ́rọ àmì òjìnjẹ́ tó ti digi àlọ́yè káàkiri àgbáyé gbogbo ayé ló ti mọ̀ wá ládùn bárìn má kábàámọ̀ ẹ̀yin náà ẹ béèrè wò lọ́wọ́ àwọn tí ń gbé ìkéde àti ìpolówó ọjà wá sórí Fresh FM àṣẹ wa ń fọ̀ gbàgbàgbalẹ̀ ní tìbútòrò ìbàdàn àtàgbègbè rẹ̀ tí gbogbo ayé sì ń fẹ́ láti bá wa dòwò pọ̀ pẹ̀lú ìkéde àti ìpolówó ọjà wọn èyí ló fà á táwọn aláṣẹ ìkànnì yìí fi fàǹfààní sílẹ̀ fún gbogbo ẹni bá fẹ́ jí aṣojú iléeṣẹ́ fresh fm láti máa gba ìpolówó àti ìkéde wọlé ìyẹn láti gbogbo ìjọba ìbílẹ̀ tí ń bẹ níbàdàn àtàgbègbè rẹ̀ bí wọ́n bá wá jí ọmọlúwàbí tó o ṣe é fọkàn tán tábẹ́rẹ́ rẹ̀ sì lókun dì í tó o fẹ́ jẹ́ advert rep iléeṣẹ́ wa tètè kàn sí wa wa láti wá gba fọ́ọ̀mù tiẹ̀ lẹ́ka ìkéde àti ìpolówó ìyẹn commercial department fresh one oh five point nine tí ń bẹ ní challenge nílùú ìbàdàn ìlànà ẹni bá yára lògùn gbèlà ó fi ṣe o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí bó o ṣe lè di advert rep iléeṣẹ́ fresh fm pè sórí nọ́mbà yìí zero eight zero six four three zero four seven seven three fresh one oh five point nine fm ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ láti pàṣẹ ìrírí aláìlẹ́gbẹ́ ló gbé wa sókè kètéńté tábìlì. Fresh FM ti dára pàápàá yòó. ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala. bóyá kájíjọ́bọ̀ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. Ó oh, yẹ lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ kò ṣe bómi la kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajá balẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajá balẹ̀ lórí Fresh FM. Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM ajá balẹ̀ lórí Fresh FM. ajá balẹ̀. jókòó sí ire gbogbo ló ń wọ́ turutu wá bá mi ọ̀dẹ̀dẹ̀ ni mo jókòó ká ire gbogbo náà ló ń wọ́ turutu wá bá wa àwa jókòó àìnàró arére odò tó pọ̀ rẹ́gẹ́dẹ́ adíá fún òdì àgbàlagbà odò nífẹ̀ẹ́ tó jókòó àkókò wọ́n gbogbo ní wọlé tọ́ni mm. bí eré ọmọ àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ kó máa rọ̀ sọ̀mùsọ̀ ọ̀rọ̀ gbogbo kálukú wa lọ́la láúlà wàlá kò hátà ìlà ìlà ìlà àti ẹ̀dẹ́kun ẹ̀fọ́ ọlábọ́jú o mhm. ẹ káàbọ̀ sí ìkànnì Fresh FM lóòrọ̀ tòní ajá àbálẹ̀ ìròyìn náà ló dé o àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn èyí tó ṣàǹfààní fún wa lágbàáyé àtúnmọ̀dé gẹ́bí ìṣèwà lóòrọ̀ tòní kóhun gbogbo lè dùn kó tún ní gbọ́ngbọ́n nínú yín pé tó tá a bá ti mọ ibi tí ayé ń lọ hmm. tá a ti mọ ṣàjẹ tó láyé àwa náà ó lè bá wọn kàn án a sì mọ bá a ṣe gbèsè a mọ ibi tá a rìn sí a mọ sọ àti mọ sọ bá a ṣe kò dé lóòrọ̀ tò nínú àmọ́ mo tún ní ìròyìn ayọ̀ kan o. ok kàkàkì. sa ṣọ́ọ̀sùn. oorun kẹ. gẹ́gẹ́ bí iléeṣẹ́ Fresh FM bó ṣe di àràbàdìgì àlọ́yè tọ́lọ́hún sì ń gbà fún hmm. jákèjádò orílẹ̀-èdè nàìjíríà àti lágbàlá ayé hmm. ah, àwọn ìgbésẹ̀ ọ̀tun kan ti bẹ̀rẹ̀ sí farahàn. okay nílé iṣẹ́ yìí bẹ̀rẹ̀ láti olú ilé iṣẹ́ wa lọ sí àwọn bòmíì káàkiri àwọn àǹfààní náà ni pé sọmọ pé lára ìgbà tí Fresh FM ti bẹ̀rẹ̀ yìí bẹ́ẹ̀ni ó lẹ́ka sí kérégbá ó lẹ́ka sáwo ó lẹ́ka sọ̀tún ó lẹ́ka sósìn bẹ́ẹ̀ni àwọn kan náà wà tó jẹ́ pé wọ́n ẹ dúró náà o àwa náà fẹ́ balẹ̀ iṣẹ́ yín dòwò pọ̀ hmm. àmọ́ ngbà míì tá bá rò pé ká tó gbéra ní Sokoto máa lọ kàfàǹsà hmm. ó máa ń nira díẹ̀ àti ṣe fún hmm. àpẹẹrẹ àwọn èèyàn mi lẹ́kùn Ìbàràpá àwọn èèyàn mi ní Ọ̀yọ́ òkè Ògùn kankan Ògbómọ̀ṣọ́ mm. Ṣakí mm. Ìsẹ́yìn mm. àgọ́ ọmọdù ajílété bámbámbá lọ Ṣẹ̀pẹ̀tẹ̀rí Ṣẹ̀pẹ̀tẹ̀rí àtàwọn agbègbè míì bíi Ìjẹ̀bú ni àtàwọn apákan apákan báwọn báwọn hmm. wọ́n wá ń wo sàkún pé a ti wá ṣe tí kinní yóò fi dìrọ̀rùn fresh fm sì rè a sì gbọ́dọ̀ já yín níta mọ́ torí pé bí ayé bá ń fẹ́ tèèyàn ah, èèyàn náà gbọ́dọ̀ fẹ́ tayé padà ní bẹ́ẹ̀ni o àwa wò pé ó yẹ ká ní àwọn aṣojú kan bíi six reps ok tí ó máa aṣojú wa láti àwọn ẹkùn ẹ gbogbo tí ó sì ní í jẹ́ àwọn gbájúẹ̀ àwọn tó jẹ́ pé a kò gbé wọn yẹ̀ wò a gbé tẹ́sítà sí orí wọn pé ṣó múná wá ṣó múná <laughs> tó bá ti múná wá ah, hmm. ó ti mú yẹ̀sì nù hmm. débi pé bẹ́ẹ̀ bá ti fẹ́ rí iléeṣẹ́ fresh fm hmm. tẹ̀ ti rírú àwọn ọ̀hún àwọn yẹn ni ó lọ mọ̀ gbadvat lórúkọ fresh fm tí wọ́n sì máa fi jíṣẹ́ pé bẹ́ẹ̀ni tí o sì ní sí pé ẹ asan yẹ kò ní sí irú ẹ̀ ń bẹ̀. àwa ó tiẹ̀ gbá wọn síná dáadáa bí gbèsàbí ṣe sọ yẹn á ah. yẹ̀ wọ́n wò kódà á tún fi okun ibi okun wọn ti ń ṣẹ̀ ẹ́ bọ̀ á débẹ̀ débi pé òní dúró mi ẹ̀ ṣe wọn ò ní. àmọ́ èèyàn bí wọ́n bá wọ inú music house òní àjọmọ̀ ṣàlàyé ẹ̀ fúnra wa tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni gbígbésàbí ṣe ṣàlàyé hmm. ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ advert rep fún Fresh FM ní gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀taléníọgbọ̀n thirty three local government ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́. àti council development areas. bẹ́ẹ̀ni àti LCDA, ti ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ààyè ẹ ti sílẹ̀ báyìí fresh fm music house nìbàdàn lẹ́ẹ̀tì gba fọ́ọ̀mù yín eléyìí ó bẹ̀rẹ̀ láti ọ̀la lọ ẹ mọ̀ tí ì wà lónìí hmm, ẹ mọ̀ tí ẹ fò ní palẹ̀ mọ́ eléyìí ó bẹ̀rẹ̀ láti ọ̀la lọ bí Fresh FM ṣe ń gbèrú by popular demand gbogbo ẹ̀yin tẹ̀ ń fẹ́ Fresh FM àtàwọn tí ń bá wa tí wọ́n ń gbé polówó àti ìkéde wa ló fà á táwọn aláṣẹ fi ní ah bí awo bá kì fún ni ká kì fáwo padà ẹ ṣe I respect opinions àti views àti suggestions yín English lọ́lọ́kan ọ̀jọ̀kan ìmọ̀ràn àti ìdásí àti ìtọ́ni ìtọ́nà àmọ́ lórí o ẹ ṣé o àmọ́ retí ẹ̀yin tẹ́ fẹ́ di advert rep fún Fresh FM ẹ wá jẹ́ àwọ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ìwé márùn-ún ni aswali hmm. àmọ́ táyé àbí ẹyọ kan ló. àbábà mo rí ìbejì iwájú ẹ. mo ń wò pé tribune méjì wá. mo rí ìbejì iwájú ẹ. yasile yìí kan Daily Sun hmm. The Nation àti The Punch apá kan tribune èmi lèmi ò mú apá kan Tribune gbèsàbí ni ó mú mọ́ Daily Sun àti The Nation. kò sí wàhálà hmm. bíbèjì. àrọ́bá ẹ lójú ìwé ìròyìn fún tìrọ̀ òní pápápá no time to check time ẹ wo wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tí à ń tẹ̀lé ó dàbẹ̀ pé ìbẹ̀rù bojo ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí bí wọ́n ṣe ń buwọ́ lu àwọn èèyàn nílànà jẹ́ apanupọ̀ fàyàn kan lẹ̀ consensus ó dẹ̀ ń pa àwọn kan faramọ́ onú PDP ìpínlẹ̀ Ọ̀yọ́ ààyè hmm. ń bínú o lọ́wọ́ yìí ìta gbangba Nigerian Tribune ni mo kẹ̀dẹ̀ ti rí yẹn kẹ̀dẹ̀kẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣe Nàìjíríà ṣèbáṣìbò lásìkò yìí inú ń bí àwọn aṣòfin ìjọba àpapọ̀ kejì àwọn House of Representatives wọ́n bá Buhari sọ àwọn ọ̀rọ̀ kan tó lágbára wọ́n bá ẹni tí ń ṣe olùdámọ̀ràn lórí ètò ààbò sí ààrẹ Buhari wọ́n tún bóun náà sọ̀rọ̀ wọ́n tún takòtó ọ̀rọ̀ sáwọn òṣìṣẹ́ aláàbò security agencies nílẹ̀ yìí gàdàgbà gàdàgbà ni ìròyìn yẹn ti ń ranjú níta gbangba Nigerian Tribune tó jáde lóòrọ̀ yìí. Daily Sun ó ṣàǹkó òròyìn ọ̀rọ̀ rèé o wọ́n ní àwọn ọmọ èyí tí wọ́n ti jí gbé lọ wọ́n ń lọ bí ẹgbẹ̀rún kan àbọ̀ ó dín díẹ̀ olùkọ́ mẹ́tàdínlógún kódà àwọn tí wọ́n pa lápá àríwó orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́nu lọ́lọ́ ẹ̀ mẹ́rìndínlógún ni wọ́n ṣùgbọ́n gbà tí iléègbèmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ olùbádámọ̀ràn àgbà sí ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò ẹ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò ẹ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ kí ni láríjà wọn àìlápò ó sàn ju àpò tó ń jò lọ kí la wá ń bá kátàlá alákòóso fún ètò ààbò ojú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ibẹ̀ lọ̀rọ̀ wà. ẹ má bà nàìjíríà jẹ́ o torí pé ẹ fẹ́ àṣẹ wá agbára ní gbogbo hmm. ọ̀nà ẹ má bà nàìjíríà jẹ́ torí ìlànà tọ́bàgbàlá fún desperation tẹ̀ bá ka English. iléeṣẹ́ ààrẹ presidency ti sọ bẹ́ẹ̀ fáwọn àgbààgbà láti apá òkè ọya àwọn northern elders pé kí wọ́n fi tiwọn ṣe tiwọn kí wọ́n má torí desperation for power English láti fi ba nàìjíríà jẹ́ da nàìjíríà rú ẹgbẹ́ ẹ̀ náà mo tún ti ríròyìn eléyìí ti ń pé e, irú mi ni nàìjíríà ń fẹ́ hmm? irú mi ni nàìjíríà ń fẹ́ ah ah ah ah mẹ́ta Tinubu lọ sọ̀rọ̀ lókè ẹ̀ ẹ̀yìn ẹjẹ́ àgbà àwẹ̀ tán Fáyẹmí ṣetán tí ó declare Fáyẹmí gómìnà Èkìtì lásìkò yìí ṣetán tí ó kéde òun náà fẹ́ dupò ààrẹ ẹ ṣáàjì àgbà àwẹ̀ tán lásìkò yìí ìròyìn ẹ̀ ń pè é náà lójú ewé kínní ìwé ìròyìn ti the nation ìròyìn kan náà wà ń bẹ̀ bí ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ní omi bí omi ẹkù bẹ́ẹ̀ náà lórí lókè lọ́hùn lórí ibo gangan ládíje dupò ti wáyé àwọn kan sì ń sọ̀rọ̀ pé ẹjẹ́ àfẹnukò ká forí oko ṣọ̀ọ́dún ká lọ́ọ́ fa ẹnìkan ta rí pé ó ní kìmí tó sì lè bá wa dáṣà mu kíọkíọ kalẹ̀ kó lọ́ọ́ ta kàngbọ̀n pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù kó lè wọlé sọ bí eléko ẹ pé lọ́ọ́ tà ń lọ yìí tá a bá ní ká tẹjú mọ́ ọ̀rọ̀ sóní nìkan tá a lọ wá díje dupò tí ẹgbẹ́ kejì ó fà kalẹ̀ ó ṣeé ṣe kí nǹkan buwọ́ àmọ́ wọ́n ní aim Bala Muhammed àwọn méjèèjì wọn ní tó ẹ dákun dábọ̀ ẹ ṣàtìlẹ́yìn fún wa lórí bí nǹkan ṣe ń lọ yìí ah, ọ̀rọ̀ lórí tíkẹ́ẹ̀tì àti lọ díje dupò ààrẹ ní àwọn àfojúsùn kan tá à ń wò fún ọjọ́ ọ̀la orílẹ̀ Nàìjíríà kí 2023 bá a lè sanmọ́nà fún ẹgbẹ́ òṣèlú PDP ẹ lọ tààràtà sójú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ẹ̀kúnrẹ́rẹ́ wà ń bẹ̀. ìkọlù ọkọ̀ ojú irin jó níhìn tí wọ́n sì kó àwọn èèyàn tó jẹ́ ọmọ Nàìjíríà tá àti ìrí wọn dà ọkọ̀ yìí wọ́n ní àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n kó láti paṣẹ àwọn agbésùnmọ̀mí òní òde ni wọ́n fẹ́ẹ́ fẹ̀hónú hàn lọ́bàjọba àpapọ̀ àmọ́jọba àpapọ̀ ní ẹ fọkàn balẹ̀ àwa àwọn èèyàn yín láwàárí fún yín ní gbogbo ọ̀nà punch ni mo ti rí lákòrí. lọ́wọ́ ọ̀sàlẹ̀ ìwé ìròyìn ti Daily Sun ètò ìṣàkóso ààrẹ Muhammadu Buhari wọ́n ní ìjọba ilẹ̀ Amẹ́ríkà gbé yẹ̀wò pé ah nípa ìgbógun ti ìwà àjẹbánu ńbo ni nǹkan dé dúró wọ́n ní ṣẹ́gbọ́ ìwà àjẹbánu ń ṣe ló ń ràn mọ̀ mọ̀ bí iná inú ẹ̀rùn ńgbà wọn kánálẹ̀ nínú igbó kòkó kálukú wa náà ló káwọ́ lórí ìwà àjẹbánu lórílẹ̀‐èdè yìí ó ti digi àlọ́yè ọlọ́run nìkan ló lè bá nàìjíríà fàtú ojú ewé kínní ìwé ìròyìn Daily Sun ibẹ̀ mo ti rí i. tọ ẹyin torí àókò bóyá ká ṣẹnu ní dédé síbí ká lọ sókè lọ́hùn kọ́ ká lọ sí òkè lọ́hùn gbégbé ká tó wá lọ bí ìbá ṣe pé ẹnì fi ẹgbẹ́ òṣèlú àti lógo ẹgbẹ́ òṣèlú sí ni bá ní káwọn èèyàn lọ wo lórí Facebook o page Fresh FM mọ̀jẹ̀sín kùnrin kan ìrọ̀pọ̀ ọmọ eléyìí ti pé ọmọ hmm. ogún ọdún bàbá ní àwo. sóra rẹ̀ ò lè jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún sí méjìdínlógún. bóyá méjìdínlógún eighteen years ọmọ eighteen years hmm. ok ó wá gbé logo ẹgbẹ́ òṣèlú kan síbẹ̀ èmi ò ní fẹnu yabata ni kọ́mọ̀jọ nǹkan mi ẹgbẹ́ òṣèlú tọ́ṣà gbajúgbajà jù nínú méjèèjì tó gbajúgbajà jù nàìjíríà ni. personalize grammar náà grammar <laughs> ó sáwà yà pé òun fẹ́ díje o ọmọ náà declare fún only those of us that yes. are normal in this country I swear. no ẹni tó ní <laughs> ẹni tí ó lọ kọ́pì ẹ̀ wá ní eh, péjì ẹ̀ ló kọ́mẹ́ǹtì eh. eléyìí. <laughs> ẹ ń padà wá gba ten million. ẹ máa gbọ́ o ọmọ wa dìklẹ́ àpò náà fẹ́ dupò gómìnà o bó ṣe wọ́n ya logo ẹgbẹ́ òṣèlú síbẹ̀ ó wà ní vote for engineer Eazi Eazi ló kọ ẹ̀ vote for engineer Eazi for governor of or or okay, for governor of, of either either Ogun. Ogun or Ondo State. Wonderful. Ìyá ìwà bíi kan ọ̀rẹ́ ìwà láti jẹ. <laughs> Vote for Engineer Easy for governor of either Ogun or Ondo State. Eh, <laughs> ẹni tó wá lọ kọ́mẹ́ǹtì wa ní. those of us that are normal in this country I swear we no reach ten. Ah, ẹ jẹ́ à lọ polówó bàbá paradé ajá balẹ̀ tẹ̀síwájú èmi normal ń tèmi ṣá. <laughs> èmi wà òkè. ajá balẹ̀ ajá balẹ̀. iṣẹ́ agbára tún máa ṣẹlẹ̀ ní kejì ara kejì. ọlọ́run ayọ̀ babalọ́lá tó fẹ́ rìnrìn agbára nínú pàgọ́ ọlọ́dọ̀ kí gbogbo aládùn ọ̀tún lọ ní ìbámadí ẹ̀. lọ́jọ́ wednesday thirteen ní friday fifteen april. àkòrí ẹ̀ nítorí tí kò sí ojú ọlọ́run kò lè ṣe. ohun tó ti sọ̀rọ̀ ìtìlù lórí ẹ̀. máa gbé bọ̀ wá pàdé ọlọ́run ayọ̀ babalọ́lá o. nípasẹ̀ ìgbé ẹ̀ lórí pastor friday anderson assistant camp coordinator professor moluala camp coordinator kejì arákejì prophet sikaya ọ̀làdèjì csc general evangelist wadua pastor s ọ̀làdélé csc president wadua general superintendent. Sunday fún ìjọ CAC pásítọ̀ EO Ọ̀dẹ́jọbí pẹ̀lú àwọn olórí ẹ̀mí bíi Yẹmi Adéọlá Tẹ̀mí Tọ́pẹ́ Àrẹ̀mú Olúdarí Sarah Praise Ìlàjà Akíntúndé Ọlọ́run Sọ́bẹ̀ wákàtí wákàtí nínú àdúrà yóò máa jò látọjọ́ Wednesday thirteen ní Friday fifteenth April bẹ́ẹ̀ la yóò sì tún wà láti rí Ọlọ́run nínú ayé àwọn wòlíì rẹ̀ Babalọlá Memorial International Miracle Congress ìkejì arákejì ìpínlẹ̀ Ọ̀ṣun la ó ti pàdé. Admission is on again. Enroll your child in our school. Upper Standard College for nursery, primary, and secondary qualitative education. oh yes the time is now. àsìkò yẹn gangan lélẹ̀ ìfáwọn òbí tó mọ iye ẹ̀kọ́ tó yẹ kóró fáwọn ọmọ wa. sound and qualitative education both theoretical and practical in a conducive learning environment with well-equipped science laboratory and computer studies room Westock library indoor and outdoor games equipment lọ́lọ́kọ̀ òjọ̀kan ni àtúní modern playground bẹ́ẹ̀ làwọn olùkọ́ tó rí wọn pé sixteen the qualified teachers tó mọ báwo la ṣe ń kọ́ ọmọ yege ìdánwò waec neco sse gce tó fi mọ utme and post UTME at a reasonable and moderate school fees. Upper Standard College is directly opposite to Wooden First Gate, Patay Ibadan. Telephone 080 6417 3928 6211 or 070 3643 2677. Upper Standard College. Quality makes a difference. Our track record is speaking for us now and always. It is good to enroll your child in our college now. In your 2022. àkórajọpọ̀ àwọn olórin ẹ̀mí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀pẹ̀yẹmí madu mayowali pẹ̀lú tolú ibi tó yẹ ló tẹ́ pẹpẹ yẹ yìí o lọ́jọ́ sunday seventeen april twenty twenty two aago kọ̀ọ̀sán làwọn ìràwọ̀ olórin yóò ti gbọ́ wọn pẹ́ sókè láwọn olórin ẹ̀mí bíi kẹ́mìrì ọ̀bọ̀ fọ́sẹ̀ super esther ọ̀pálẹ̀mú dámilọ́lá daniel yẹ́mi david látàbúlẹ̀ o bẹ̀rẹ̀ nínú àdúrà inú yẹn àtinúwá twenty twenty two ni ọlọ́run ti máa activate yẹ. ọ̀pọ̀ wòlíì ni ó máa sọ tẹ́lẹ̀. prọfẹ̀tì olúfẹ́mi onílọ́lùgbàlejò. ọ̀pẹ̀yẹmí madu. mayo ali. tọ́lú ibi tó yẹ. yóò tẹ pápá ẹ̀yìn àtinúwá yìí o. csc mọ́tẹ́ntọ̀ sinahọ́ ntc company leaf road ìbàdàn láti máa ìpàdé láago pàṣẹ lọ́jọ́ sunday seventeenth april ìyìn àtinúwá twenty twenty two it is going to be powerful don't be left out powered by continental fire petros. irú èyí ò ṣẹlẹ̀ rí o. ó mà lé ní mílíọ̀nù kan ènìyàn tí ìjọba ilẹ̀ Canada ti pinnu láti gbà láàyè kó wáá gbé kó sì máa ṣiṣẹ́ ní orílẹ̀-èdè náà ṣùgbọ́n o ọ̀lẹ́ ò lè gbẹ́lu wa làṣà tíjọba ilẹ̀ Canada ń dá ẹni tó bá lè ṣiṣẹ́ nìkan ni wọ́n ń wá Jonathan King Limited ti ṣetán láti ràn ọ́ lọ́wọ́ láti di ọmọ onílẹ̀ lórílẹ̀‐èdè náà bí o bá jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣẹ́ ọwọ́ àbí akẹ́kọ̀ọ́ gboyè bó sì jẹ́ o fẹ́ lọ kàwé ní orílẹ̀‐èdè Canada wà lára orílẹ̀‐èdè tó dára tó sì rọjú jùlọ láti kàwé lágbàáyé o lè jẹ́ akẹ́kọ̀ọ́ kó sì tún máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ sì ni àǹfààní owó ìrànwọ́ wà àti ètò ẹ̀yáwó kàwé tí kò lélè nú tètè lọ gba fọ́ọ̀mù tiẹ̀ ní Jonathan King Limited ajakini àti ìkẹfà Cocoa House Ìbàdàn 0800 ajakini god's grace plaza sixty five allen avenue ìkẹjà àti the bronx bookshop lẹ́bàá our saviour's cathedral ìjẹ̀bú-òde. ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin ọdún yìí ni ìforúkọsílẹ̀ yìí ó sópin o. honey wàá ti máa gbọ́ another festival of awoof is around the corner. Here we go again. Say what? Come on, darling. April Fool don't pass. Calm down, honey. I've got good news for you. Easter is here, and it's time for us to spend less and get more on food, drinks, and cooking items with Foodco Easter Awu. Buy more, pay less in Foodco Easter Awu. Check out our unbelievable lead offer: a rice combo of 25 kg Big Bull rice, 1.4 liter power oil, a pack of Coca-Cola 50 cl, all for just 18,299 naira 99 kobo. Wow. Other mouth-watering offers include Foodco whole chicken, 1,799 naira 99 kobo per pasta spaghetti, 478 gram at 294 naira 99 kobo, Bonvita 450 gram refill at 1,049 naira. Foodco Easter Awoof runs from 13th April to 19th April 2022. Offer valid while stock lasts. Terms and conditions apply. Yeah. ìyá ìkókó amaku kó ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn ajínigbọ̀n ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́. àbí o. nínú oyún. wẹ́rẹ́ lọ bá mi ṣe ah. mo rù eh. mo kúnlẹ̀ mo sọ láyọ̀ o wẹ́rẹ́ lọ bá mi ṣe iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososani junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ ehe o ma yà o sí prayer center church of god ní ọ̀ṣunkẹ́lẹ́ bus stop old morning star summit ní old gbagi road ìbàdàn níbi ètò night of solution. iná lẹ́ lo bàbá ò bá a. bẹ́ẹ̀ni gbogbo friday kẹta ní every month lètò night of solution yìí máa ń gbìnàyà. bóyá o ti yaléyalé o ti jẹjẹjẹ o ti mumu o ti lálálá o ti lòlòlò. síbẹ̀ àwọn ìṣòro náà ò lọ. ó takú ó di takú ó lọ jù. káyè má gbà fún. ìbá ìṣe ìṣòro àjogúnbá tí wọ́n ń pè ní generational problem. tàbí tọ̀run bọ̀ tọ́lọ́jọ́ pípẹ́ ni tàbí new model tí a rọ̀bà. ó ṣe tó ní half a tó wá ń ṣe on and off tàbí tó ní full day tó fẹ́ di permanent secretary. níbẹ̀ ló ti máa ń pòórá dànù. kódà bàbá wa ògbóǹtajà àfàdúrà jagun ni. prophet evangelist samson olúwamọ́dédé tún ti wà fúlẹ̀ and spiritually loaded. láti wá ṣ sínú àdúrà bó lẹ kùkùkù kékéwkéwkéwu. kí dédé ugu èso dẹ̀ máa sáré koloba kolobo di wó nínú kò tí ṣòro náà ò dẹ̀ ní gbérí mọ́. ẹ máa ma rí bàbá fún kánsẹ́lì ní daytime eleven pm sí ní night vigil. tó friday yìí mà tún ni o ní prayer center church of god. ni ó gbági road ìbàdàn níbi tí yanu ó ti ṣẹ. lẹ́ẹ̀ ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú. Nínú àwọn degree programs bíi BSc Microbiology, Biochemistry, Industrial Chemistry, Computer Science, Physics and Electronics, Cyber Security, International Relations, Procurement Management, Software Engineering, BSc Accounting, Business Administration, Economics, Mass Communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five O level credit credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory Ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. Bóyá tí wọ́n là ń jẹ tó ń ṣara wa lóore. Bóyá tí wọ́n là ń jẹ tó ń ṣara wa lóore. Màmá Bọ́lá ṣàánú mi aláàjì kò jẹ oúnjẹ mi mọ́ nítorí tuwo kan tí mo rà lọ́jà lọ́sẹ̀ tó kọjá. ìyá kàbírù ṣé wo ò tí ì gbọ́ nípa royal grit tuwo tó ti iléeṣẹ́ royal queens product and industries limited jáde ni tuwo tó ń ti iléeṣẹ́ wọn jáde kuná lọ́wọ́ ó lẹ̀ lẹ́nu gbogbo èròjà tí ń ṣara lóore ló pé sínú ẹ̀ pábánbárì rẹ̀ ni pé kì í wúwo lára. níbo ni wọ́n wà. ìbéèrè tó dáa ló béèrè ń ilé ìtajà wọn wà ní abẹ́ orí lóníṣe microfinance bank agbeni ògùnpá nílùú ìbàdàn tàbí kó o wọ́n sórí aago zero nine zero eight two two two two two three one. Mace da matan aure ku ji tuwo da aka yi daga Royal Queen Products and Industries. Ku ci ku ji daɗin shi. Royal Great Tuwo àjẹ Pánulá, àjẹ Dọ́láwọ̀, àjẹ Bọ́kọ̀dọ̀wẹ́kẹ̀ nínú ilé. <laughs> Revolution Plus tún ti dé pẹ̀lú ọwọ́ agbára. Revolution Plus Property àgbò tó fẹ́ ìrìn agbára lọ́múdé ó yẹ gbà. Tó bá fẹ́ ralẹ̀ àbí o fẹ́ kọ́lé má dáwọ́ lù ọ̀rẹ́ mi pé revolution club àfábíolè wúre ló bá dé báyìí o bẹ́ẹ̀ bá ti sọ owó èyíkéyìí ilẹ̀ wa ní èkó abẹ́òkúta ṣímẹ́wọ́ ìbàdàn àbújá àti port harcourt ojú ẹsẹ̀ láòsọ ibi tí ilẹ̀ yín wà fún yóò láàsì tún mú idébẹ̀ láàrin ọjọ́ méjì gbáko fún àwọn san díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní sọ owó lẹ́yìn láti sọ ibi tí ilẹ̀ yín wà fún yín táwọn sì tún fà á lẹ́yìn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti sọ owó ọ̀hún tán ní pápápá oh oh three four two four four eight five oh six oh eight oh five three four two four four eight nine tàbí ẹ kàn sí www.revolutionplusproperty.com revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. revolution bá dẹni ọlá Jésù ló sọ mí dẹni ọlá. Ọlọ́run alágbára ti ṣetán o láti máa dáhùn ìbéèrè àti ẹ̀bẹ̀ àdúrà gbogbo oníkojúpo ènìyàn lórí òkè ìmúsí àdúrà àti ìmúpadàbọ̀sípò mountain of prophetic prayers and restoration ministry ìpàdé àdúrà alágbàyípo ọlọ́jọ́ mẹ́ta lóṣooṣù èyí tí ó máa wáyé bẹ̀rẹ̀ látọjọ́ àlàmísì kejì lóṣù kọ̀ọ̀kan títí di ọjọ́ sátidé every second thursday to saturday of every month níbi tọ́lọ́run yóò ti máa dá ìkólọ gbogbo àwọn ènìyàn padà lónú ẹ̀mí àti nípa tara ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìtúsílẹ̀ rádá lórúkọ jésù ètò ìsúná ọ̀rọ̀ ajé rẹ tó ti ń ṣòjòjò tẹ́lẹ̀ yóò gba ìmúláradá pẹ̀lú ìgbédìde ọjọ́ àlàmísì tọ́ thursday lètò yóò bẹ̀rẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ ìlànà ètò àdúrà lónìrànran títí di òwúrọ̀ ọjọ́ sátidé láti aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán tí marathon prayer tó sùn yìí yóò wá sí ìdánidúró lábẹ́ ìdarí iṣẹ́ ìránṣẹ́ olùṣọ́ àgùntàn solomon ọlágbájú àti ọ̀gọ̀rọ̀ ìránṣẹ́ ọlọ́run tí wọn yóò da ìpè pọ̀ síṣẹ́ ìránṣẹ́ lórí òkè àdúrà yìí tó ń bẹ ní ọ̀jẹ́dẹ̀jì kejì lẹ́yìn iléeṣẹ́ tí ń ṣe ọ̀dà títì ní ìlú ìjàyè òpópónà tó lọ sí ìlú ìsẹ́yìn láti ìjọba ìbílẹ̀ akínyẹlé nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olùṣọ́ àgùntàn zero eight zero thirty eight ninety nine sixty one twenty four jésù olùgbàlà ń dúró de ọ jésù mother in history adétọ́mi eunice owó ẹ̀yẹ ti lọ fi dà nílẹ̀ lẹ́sẹ̀ jésù. ta ò bá délé tí ó gbogbo àwọn ẹbí owó ẹ̀yẹ àjàyí àti adéwòye là ń kéde ìpapòdà màmá wa madam adétọ́mi eunice owó ẹ̀yẹ tó fi dàlélẹ̀ lẹ́sẹ̀ jésù lẹ́ni ọdún méjìlélọ́gọ́rin eighty two years bí ètò ìsìnkú ṣe máa lọ rèé ọjọ́bọ̀ thursday fourteen april ọdún yìí ni service of songs by the united church of cherubim and seraphim organization headquarters òrómù nípínlẹ̀ ọ̀ṣun láago mẹ́rin ìrọ̀lẹ́ artist night máa tẹ̀lé láago mẹ́wàá alẹ́ friday fifteen april ni christian wake up láago márùn ìrọ̀lẹ́ saturday sixteen april gangan ni ètò ìsìnkú bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ ètò ìsìnkú yìí ó máa wáyé ní pc five four eight ilé olóòtú olóògbé tó wà ní òrómù ló ti máa wáyé off transformers junction ìkòyí orí ọ̀dà òrómù street iléṣà nípínlẹ̀ ọ̀ṣun ètò ìsìn jáde àti ìdúpẹ́ máa wáyé ní the apostolic gospel church nigeria ìkòyí assembly iléṣà nípínlẹ̀ ọ̀ṣun ayẹyẹ ìgbàlejò àti wọ̀jẹwẹ̀mú máa wáyé ní sambit arena international brewery area níléṣà adétomi Yunis, owó ẹ̀yẹ túbọ̀ máa sùn láyé olùgbàlà elder prince adéwuyì adéribigbe àti dickness princess adébọlá adéwuyì general manager Yinka ayéfẹ́lẹ́ limited ló ń kéde